tafsir al-Qur'an tí a bá lọ nínú suratul Baqara aya one seventy two náà ni a kà lónìí ẹni pé ọgọ́rùn kan àti àádọ́rin àti méjì tọ́lọ́wọ́n bá ní pé yá ayyuha alladhina amanu kulu min tayyibati ma razaqnakum wa ishkuru lillahi in kuntum iyyahu ta'budun. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فما اضطر غير باد ولا عاد فلا إثم عليه إن إن الله غفور رحيم إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصدرهم على النار ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساقين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بأعدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون الله باسقي يا أيها الذين آمنوا قلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون ọlọ́wọ́n bá pe àwọn onígbàgbọ́ òdodo ẹni pé ta bá wo etí akàkẹ́yìn gbogbo ọmọ ènìyàn lÓlúwa bá pè pé yá ayò ẹ̀nàásù kúlù mímá fìl àrùdí jẹ̀míà àmọ́ níbi àyà tí a ń kà lónìí àwọn tó ń jẹ́ olùgbàgbọ́ òdodo náà ni Olúwa bá ń pè ó sì pa wọ́n láṣẹ ipe kulu min tayyibatin ma razaqnakum àwọn nǹkan tó mọ́ tó mọ́ ní rírí tó mọ́ ní ìtumọ̀ ní jíjẹ òun náà ní ẹ̀yọ́ mi ènìyàn ẹ máa jẹ ma razaqnakum ní ta ti ṣe ní jíjẹ múmu fún yín pé tẹ́ máa jẹ rèé al ibn kathir rahimahullah wọ́n ní pé yaqulu ta'ala amiran ibada al بالأكل من طيبات ما رزقهم. ọlọ́wọ́n bá أمير pa àwọn ẹrú rẹ̀ láṣẹ tí wọ́n jẹ́ mùmínì òdodo ipe ńgbà tẹ jẹ́ mùmínì tán ara ń tí ìjẹ́ mùmínì yìí tí ó fi máa wúlò tí ó fi máa dàgbà sí lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni kéèyàn máa jẹ nǹkan tí ọlọ́run ọba ṣe ní arọ́sìkì tó má náà ni kéèyàn máa jẹ kí wọ́n máa jẹ nǹkan tó má ọlọ́run tó wá ní wàṣkúrú lillah ọlọ́run ní ẹtú máa dúpẹ́ fún mi o ala dhalik lẹ́yìn lérí pé mi ọlọ́run ọba mo fún yín ní nǹkan tí ẹ máa jẹ tẹ́ bá rí jẹ tán in kanu abidahu tẹ́ ẹ bá jẹ́ pé ẹrú ọlọ́run ọba nìyí lódodo nǹkan tọ́lọ́run ọba bá fún yàn jẹ́ tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ o kó ma èèyàn láti dúpẹ́ fún ọlọ́run ọba lérí rẹ̀ alimami ibn kathir wọn ni wal aklu min al halal wọn ni kéèyàn máa jẹun aláàlí kó jẹ́ pé oúnjẹ ẹ̀tọ́ iná lèèyàn ń jẹ báwo lèèyàn sì máa ń jẹun aláàlí òun náà ni kó jẹ́ pé oúnjẹ téèyàn ń jẹ láti bíi iṣẹ́ ọwọ́ yàn tí yàn ń ṣe ìyàn ń dáko ìyàn ń ṣiṣẹ́ ọwọ́ bóyá télọ̀ ni àbí bíríkìlẹ̀yà ni àbí mechanic mechanic mechanic ẹ̀yàn ni engine mechanical engineer ni gbogbo àwọn nǹkan tí ń ṣe tó ṣe pé iṣẹ́ ọwọ́ rẹ̀ iná ẹni tó kó ṣe wàhálà ó fọwọ́ ṣe ó fẹsẹ̀ sí ó fara ṣe ìyẹn ń jẹ́ ẹ̀yìn iron bender ni tó gbọ́ àwọn iṣẹ́ oríṣiríṣi tó pé èèyàn náà mọ̀ pé ṣe ọwọ́ lélẹ́yìí eléyìí òun ni àkọ́kọ́ pé èèyàn ń ṣiṣẹ́ tó bá ní pé èèyàn ń ṣiṣẹ́ èèyàn ń jẹun aláàlí yẹ pé sí ọwọ́ ara wọn náà mọ̀ pé mi ní í ṣe iṣẹ́ yìí iṣẹ́ ọwọ́ mi sì ni iṣẹ́ aláàlẹ́ ni eléyìí náà ni anabi sallallahu alayhi wa sallam ní sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ipe ma akala ahadukum ta'aman atyabu min an ya'kula min amali yaddi wani wa inna nabiyya allahi da'uda alayhi salam kana ya'kulu min amali ó ní kò sẹ́nìkan tó lè máa jẹun tó sì pé oúnjẹ yẹn wàá jẹ oúnjẹ tó dùn mọ́ ọlọ́run ọba ju pé kọjá pé iṣẹ́ téèyàn ń ṣe lọ́wọ́ yàn ló fi ń jẹun anabi wa ni torí pé anabi Daud alayhi salam lára àwọn anabi tó ti kọjá síwájú anabi ni anabi ni kana yakulu min amali yadihi iṣẹ́ ọwọ́ rẹ̀ lànàbí Dáúdù fi ń jẹun kí ni iṣẹ́ ọwọ́ rẹ̀ ni pé irin bí alágbẹ̀dẹ àwọn tó máa ń jáyọ̀ ń bẹ́ńdà iṣẹ́ rẹ̀ ni ànàbí Dáúdù náà ní í ṣe ní ti ń jẹun ìpele yìí ó dùn mọ́ Ọlọ́run ọba jù sọ ọ̀nà aláàlí láti fi jẹun òun náà ni kọjá pé èèyàn ń ṣòwò ní òwò aláàlí èèyàn ń rà èèyàn ń tà sólé yìí náà ń tó dùn mọ́ anabi sallallahu alayhi wa sallam kúrò ojú kó yíwa nù pé ara ọ̀nà tí a máa fi ń rí ìyọnu ọlọ́wọ́n ọba òun ni kéèyàn máa ṣe iṣẹ́ kó jẹ́ pé ara iṣẹ́ téèyàn ń ṣe èèyàn rí i pé ọ fọ́ọ̀lù sí under business pé ń ṣòwò ni ń tà ń rà anabi sallallahu alayhi wa sallam ó ní albayyi'ani bilkhiyari ma lam yatafarraqa wa in sadaqa wa bayana burika lahuma bi barakatihima fi bay'ihima anabi ní sẹ́rí ẹni tí ń tajà àti ẹni tí ń rajà wọ́n ní ẹ̀ṣà láti sọ pé ìnra ìnra ìyìntà ìyìntà ma lam yatafarraqa lókun ìgbà tí wọn bá ti kú níbi tí wọn ti ń transact business yẹn anabi ni wà ń sadaqa tẹni tí ń rajà àtẹni tí ń tajà tọ́bẹ̀ lè bá wọn tán bá sòdùdù láàrin ara wọn anabi ni burika lahuma fi bay'ihima alibarika ó sì máa wọ ọjà wọn tí wọ́n rà ọjà wọn tí wọ́n tà subakana anabi sallallahu alayhi wa sallam ó tún jẹ́ kó yé ipe arákùnrin kan ntòfi rí àánú ọlọ́run ọba sábàbí pé ń tajà ni bóun nìyẹn yé ṣẹlẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ń sọ fáwọn sọ̀hábà rẹ̀ pé arákùnrin kan bẹ wíkánà lẹ́ wú kánà yẹ tẹ́jìr ọmọ ń ni wọ́n kánà yudáyinu nas ìmọ̀ wá ń jẹ́ káwọn èèyàn ọmọ wa ráwìn lọ́dọ̀ ọ̀hún ọmọ ń fi ààyè àwìn kalẹ̀ pé ọmọ wa ráwìn ó ní tó bá di kó bá wá ta ọjà àwìn fẹ́ fáwọn èèyàn tán wọ́n ní àwọn gilman ọláwọn ọmọ kéèké àwọn ọmọ àwọn bí àwọn ọmọ ọ̀dọ́ tó máa ń àwọn tó máa ń jẹ́ àwọn àkáǹtì àwọn àwọn àwọn six man yes tó ṣe pé àwọn ni wọ́n máa ń jáde lọ wọn á lọ lè máa gba àwọn tí wọ́n jẹ́ lówó tó bá ti wá tó táìmù tí wọ́n fẹ́ máa jáde láti máa lè sin gbèsè arákùnrin wa sọ fún wọn pé ẹ wá idha ra'aytum mu'siran fatajawazu anhu tẹ́bárẹ́ ń tára ní tó jẹ́ mí gbèsè àmọ́ wá dá fún yín pé òní on the first náà ní kẹ́ wá gba owó oṣù ẹ wá gba owó tí mo tí mo jẹ yín ẹ wá dọ́dọ̀ rẹ̀ wá rí para ní anabi ní ẹ ọkùnrin wà sọ pé pàtàjẹ́ wà sùn ànìhù ẹ yà rọra ṣèdẹ̀kùn fún o ẹ má ní lára tó bá sọ pé òun ò ní ẹ rọra fi kalẹ̀ bóyá kí a sọ pé a padà wá ní ọ̀sẹ̀ tí ń bọ̀ wá ẹ má jẹ́ kó dókítà ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ o wọ́n ní tí máa ń sọ fáwọn ọmọ tó bá rán jáde tó ní kárọ̀ lè bá sin gbèsè wá anabi látara bẹ́ẹ̀ irú wà báyìí ìgbà tó wọn náà kú ọlọ́run ní gbogbo iṣẹ́ rẹ tó ṣe tọ́já sí tọ́já wọ́stò ank mo ṣàforíjì fún ọ mo kájú kò ní gbogbo láì fi tiẹ̀ náà sombi náà ni pé iṣẹ́ iṣẹ́ kéèyàn ní iṣẹ́ ọ̀nà tí máa ń fa àlùbáríkà ní sì máa ń fa àforíjì ọlọ́run ọba fún yàn ni náà ni anabi sallallahu alayhi wa sallam ó ní hadisi abi hurera ni ó ní qala rasulullah sallallahu alayhi wa sallam ọlọ́nàbí ni pé ayuhannas ẹ̀yin èèyàn inna Allaha tayyibun ó ní ọba tẹ́rí yẹn ọba tó mọ́kànga nípa la yaqbalu illa tayyiba kì í gbà nǹkan kan àfi nǹkan tó bá mọ́ náà ni ó gbà nínú nǹkan tí yẹn bá fi ṣe ìbádà fún un gbogbo ẹni tó bá fẹ́ ṣe ìbádà àmọ́ ìbádà yẹn yóò wá ní ṣe pẹ̀lú kó o fowó ṣe nǹkan yẹn gbọ́dọ̀ wá lọ́nà tó mọ́ ni o kódà bí yẹn bá lọ sí hajj bí yẹn bá lọ sí hajj tó yẹ pé owó àbòsí iná ló mú lọ owó haram iná ló mú lọ anabi sallallahu alayhi wa sallam ni pé tí bá ti ń dọ̀hún tí bá ń sọ pé labbaik allahumma labbaik ọlọ́run ọmọdé alóhùn pé la labbaik wala sa'daik ìpè à tí bá ní ọlọ́run mo wá jẹ́ pé rẹ mo dé mo wá sí hajj ọlọ́run ní ìgbà ìpè rẹ ìgbà ìpè rẹ ìdùnnú ò ní jẹ́ tiẹ̀ ò ní ṣe rere so owó arákùnrin ló kó wáyà yẹn owó jàǹbá owó àbòsí ló kó wá síbí yìí ọlọ́run ọlọ́run ní gbà so náà ni pé ntọ́ bá mọ́ ọlọ́run ọba nídìí ntẹ́ yóò bá ṣe ẹ̀rí pé ntọ́ bá ti ń wò pé ọlọ́run ọba ò nídìí nǹkan tó dọ̀tí láti fi ṣe ìbádà fóun sùúrù ẹni yẹn yóò lè máa wò pé ah, ìbádà tí ń bá ṣe iṣẹ́ tí ń bá ṣe àti mo gbọ́dọ̀ wá iṣẹ́ aláàlẹ́ nìyẹn àìmọye lómi tó pé yóò kọ́ mọ́sálásí yóò kọ́ ilé kéwú yóò kọ́ gbogbo ẹ̀ wàláyé kò ní bá láàdá kankan tó bá jẹ́ òwe nàlẹ́ kìyàmọ̀ lọ́dọ̀ ọlọ́run nítorí kíni nítorí ìpìnlẹ̀ tó fi ṣe owó yẹn àwọn yẹn máa ń rò pé àwọn lè tẹ ọlọ́run ọba jẹ ó ti ẹ̀ pọ̀ nílùú yìí ó pọ̀ nílùú yìí wọ́n gbọ́ àfa àlágbájá ó ti ní sáìtì sáìtì ilé kéwú sáìtì mọ́sálásí yóò wá kọlọ gbáà afọkànsí ni pé òun òun bí ẹpọ òun tàn ọlọ́wọ́n ọba jẹ torí bóyá rí ọmọ ọlọ́mọ kan ló gbé àwọn ọmọ ọlọ́mọ kan ló jí gbé lọ́dọ̀ lè sun ojú ọ̀nà ní bá ń wọ ẹsẹ̀ lówó bá ń yadé owó èṣù so wọn wà ní lágbájá ah ó ti wá ó ti rí sí i wọn náà wọ́n pin tó kú nìsín ni pé wọ́n kọ́ mọ́sálásí kan wọ́n sì kọ́lé kéwùtì ọ̀sọ́lọ́hún di ọba ọ̀dẹ̀ tí wọ́n gbà kẹ́nìkan nìsín kó mọ́mọ́ rẹ kó lupa so ó lupa tán ìwọ̀n ń wá ìwọ̀n ń sọ pé mọ́ bínú mọ́ bínú ìrasọ fún ọ ìrasọ asọ̀tọ́mọ asọ̀tọ́mọ tó fún gbogbo àwọn àbúrò rẹ̀ tọ́mọ wọ̀ àbí máa gbóúnjẹ wá táwọn tọ́mọ jẹ àti gbogbo àwọn ọmọ tí àwọn àbúrò wọn tí mo àwọn yòókù rẹ̀ tí mo tàwọn yìí tó sẹ́kù sẹ́kù ọmọ wọ pé à ah, àbọ̀ alábì òsì lára ẹ̀ ni kéde kó sèsì pa ọ̀ ọmọ máa pa ọmọ òun so irú ẹ̀ náà ni wàlíláyé mọ́tàlólà àìlá ọlọ́run bá sọ wọn pé ọmọ ìsàbúrú ọlọ́lẹ̀ ṣe tán wọ́n sọ pé wọ́n kọ̀ mọ́sálásí tó wá sọ́nà dánidínní kódà irú òbí o gan irú òbí tó bá faramọ́rù nǹkan báwọn gbogbo ayé ó sì máa bú pé aa eléré ibú ni wọ̀nyí bóyá ẹjọ́ mọ̀ sí aburú tí wàá ṣe fún ọmọ rẹ gan ni ẹjọ́ pílánì rẹ ni sobi tí mo ti lọ ni pé ọ̀nà halali ọ̀dọ̀wọ̀ wa pàtàkì jùlọ àwọn tankéwu tankéwu wọ́n ń jáde ńlẹ̀ kéwu ẹ̀rù kí mo dákọ̀ ilé kéwu mọ̀kúndùrú lánàá aláàlídọ́wọ́ yín mo dákọ̀ ilé kéwu mọ̀rùkàsí lánàá aláàlídọ́wọ́ yín mo dákọ̀ ilé kéwu àdàbí lánàá aláàlídọ́wọ́ yín àwọn kan náà tó ń bẹ náà àwọn sọ́ọ̀lì náà là ń kura wọn àwọn ilé bàbá àgbárígidò mà àwọn náà tó ti lẹ́ka náà aláàlídọ̀wọ́ yín gbogbo oníkéwú lápapọ̀ aláàlídọ̀wọ́ yín torí tẹ́ bá wò ninety five percent inú àwọn tó ń jáde ńlẹ̀kéwú àwọn ńlẹ̀kéwú wọ̀nyí yìí ọ̀nà aráàmù náà ti ń jẹ ninety five percent ọ̀nà aráàmù náà ń gbà jẹ kódà àwọn tó sọ ọ̀nà aráàmù yẹn di bí ẹ̀ ń pọ́n gangan làlùbáríkà wọ́n sọ di bẹ́ẹ̀ pé ọ̀nà yìí ni ọ̀nà àlùbáríkà kọ́lẹ̀ tó bá tó rí pé ń ṣiṣẹ́ wọ́n máa rí gẹ́gẹ́ bí eléré ibú èèyàn tọ́lọ́wọ̀n fi àlùbáríkà sí kéwù rẹ̀ sọ àmì tó bá ti rí pé ń ṣe dédé kí kó tà ti lówó máa ti lówó ti tán nù so gbogbo eléyìí ó yẹ kí àgbọ́yé wa kó change pé kìí ṣe owó ni eríire ìsowóde eríire náà ni àwọn èèyàn fi ń dáràn oríṣiríṣi wọ́n gba àwọn èèyàn lójú wọ́n lu jìbìtì wọ́n ṣe gbogbo oríṣiríṣiríṣiríṣi ìsọwó di pé òun náà ni òpin oríire náà là ń ka náà Al-Qur'ani yìí bó lẹ́ni tí ń lu jìbìtì ó sì karo àyà yìí tí ó rí i tú pé ya alladhina amanu kulu min tayyibati ma razaqnakum ntọ́ mọ́ ni ẹ máa jẹ washkuru lillah ẹ sì dúpẹ́ fọlọ́run lérí ìwọ̀n tọ́lọ́run bá bá fún yín ẹnu wọn tó bá fún yín dúpẹ́ lérí rẹ̀ pé àtọ́ gbà tó kéwú tán kódà tó bá ṣe pé ẹnu kọ́ máa kọ́ àwọn ọmọ ń tó bá ní kéwú ni wọ́n fẹ́ máa kọ́ àwọn ọmọ o máa wá gbowó oṣù lọ́wọ́ wọn pé ẹ máa ṣe kí ni ẹ máa mú owó oṣù wá ẹ máa mú owó oṣù wá ṣe wá tó rí àwọn èèyàn náà ládùúgbò àtẹ̀mí àti ẹ àwọn náà tó wá tó ń kó bá àwọn àfa yìí kún mọ́ ẹ máa wo tí wọn bá da ilé ìwé kalẹ̀ ó ń kálukó mọ ọmọ lọ ó sì máa mú un lọ pẹ̀lú pé ọlọmọ sanwó ilé ìwé rẹ̀ ni kódà kò ní rú ọ lójú kò ní ní ọ lára láti máa san owó yẹn àìlòmíì ó kéré jù ní ìsìn five thousand naira fún táàmù kan máa bíra rẹ pé èló ló ń san nílé kéwú ní táàmù kan fọmọ tó ní nílé kéwú wọn àlọ lè dá aṣọ sọmọ nílé kéwú ọdá aṣọ fọmọ nílé ìwé náà àbí wá béèrè pé owó tó ń san nílé ìwé só ń san nílé kéwú kódà tí afáwọn bá ní ẹ máa san ordinary one one thousand naira afáwọn ọmọ ní rí àwọn ọmọ nílé kéwú o sòtẹ́ fi mọ̀ pé àbòsí tẹ̀ ń ṣe fáwọn àfa yìí ẹ̀yin gan lẹ́yìn kan máa jí àwọn ọmọ yín gbé o ẹ̀yin gangan lẹ́yìn kan máa jí àwọn ọmọ yín gbé pàtẹ́ kọ́ àwọn ọmọ tiwọn látàárọ̀ ẹni kọ́ wọn ní nǹkan kan òun sì ní ó sì rẹ́ nìkan lòun sọ fún pé tó bá ti wá eré ọmọ kékeré tó tutù tó wá tó jó tó fi kíní kan sí owó òde bá mú ẹ̀yin lẹ́sìn kọ́ ọ̀nà kéèké tí ẹ̀ sì sanwó fún un ní kò ní pílánì bó lòun ó ṣe fún kan lọ́rùn mọ́lẹ̀ tí ó sì gbé sínú àpò tí ó sì rà gbé lọ sọ́dọ̀ àwọn tí tọ́lá máa wá wáhùn tí wọ́n sì máa béèrè pé ọmọ dà ọ́ kí ó ní kò dọ́dọ̀ mi o ìmọ̀ ọ̀dà ó ti kó yá yìí o gbogbo ẹ̀rọ làkó rí so òun ni pé àwọn òbí gangan ẹ̀díkà náà ká yí padà tẹ́nì kọ̀ọ̀kan bá ń yí padà ọmọ rẹ tó bá wà ń lè kéwú lọ lè bá fa pé èló lẹ́mọ̀ gbà lóṣooṣù èló lẹ́mọ̀ gbà àwọn yẹn ti rí wọ́n rí ẹ̀kọ́ ẹ̀kọ́ kéwú wọ́n rí fín púpọ̀ jù arí fín púpọ̀ jù so wọn mọ àrètí náà làfa náà wà mọ àdì sáyìn àwọn oríṣiríṣi fún wọn afa tí o bá mọ eré òun tí o mọ eré èèyàn gé yóò wá dì sáyìn o lè dì sáyìn mọ́lúdì gbé àṣẹ múlùdì àbí kó design àdúrà pé abdulazizi wọn làdúrà kàn ní alàrúbá kéré kan wọn làdúrà kàn ní alàrúbá yìí wọn kéré kan alàrúbá kàn ẹ máa sanwó oṣù fún ẹwọn làdúrà máa kó àdúrà wa bá lé yín káàkiri tẹ́ẹ̀ bá ti ń sanwó oṣù fún gbogbo èmi ní àwọn ọ̀nà àrékèrèkè kò ní máa dáa má sọ wá sọ àrékèrèkè di bí ẹni pé bóyá òun gangan ni bí ẹni kún gangan lọ́nà à ń bọ̀ wá sàdúrà à wá sàsàlátù à wá sèkéré kan so gbogbo àwọn nǹkan yìí ntí òòràn kọ̀ọ̀ràn ẹ̀sìn lọ́wọ́ ẹ jẹ́ káwọ èèyàn ká tún ìròrí wa rò káwọn náà ká jòkó ká wò pé ṣé à ń ṣe déédéé à ń ṣe dọ́gba dọ́gba báyìí pé sọ̀rọ̀ yìí tó mu báyìí sùkú tí wàá ṣe ń lò pẹ̀lú àwọn ọmọ nípa ọ̀rọ̀ lè kéwú ẹ̀kọ́ ẹ̀sìn ẹ wá wo ìtẹ́wàá nẹ́sílẹ̀ wéhùn wàláyé tala ẹ ní lára kankan lọ́dọ̀ ọlọ́run ọba ń bẹ̀ ìtí wàá gangan náà lẹ̀ yà sí òun ilé ẹ̀kọ́ ilé kéwú ẹ̀sìn tẹkùn gangan ní òun wa náà ní tẹ́bá wá rí àwọn tí ń ṣe súnà nísìn ẹ bá rẹ ní ṣe súnà tó bá dá lé kéwú kalẹ̀ yóò sọ fáwọn òbí àwọn ọmọ ni kẹ́ẹ̀mọ̀ san yìí báyìí ẹ sì dáhùn òbí tí ó bá wá náà àwọn òbí tí ó síríọ̀sì ni tó bá ti fẹ́ mọ́mọ́ wá yìí báyìí ni tó bá ti ní bọ́ àmọ́ mú lọ́dọ̀ àfa àti ọmọ ṣe mólúdì fún ọ mọ́ lọ. àwọn ọmọ wọn wà ní ma kéwúké wọn ò ní ma ara fi pé wọn ò ní ma wọn ẹ̀ka alhamdulilayi rabili alami ramani rahim a ṣé bá ṣe ń ké kura nínú lọ́ọ̀lẹ́ wo àwọn ọmọ ńlẹ̀ kéwú súnà kó bí wọ́n ṣe máa pé alukur'an mo ma pé ara fi wọ́n gbowó lọ́ọ̀rẹ́ wọ́n sì kọ́ ọmọ rẹ ni tí wọ́n kọ́

owó lè kéwú ẹ̀fún lówó so gbogbo àwọn ọ̀nà yìí náà ni ọ̀nà tí yẹn máa fi ń jẹ lọ́nà aláàlè táfàbá wa ẹnu táfàbá wa ń rí jẹ afágbọ́dọ̀ jókòó tóun wàláyà gbọ́dọ̀ jókòó tóun so pé kó jẹ́ pé ah ntọ́lọ́ bọ́ bọ́lọ̀ sí mi ọmọ sẹ́mi ayé tèmi ni mo bá a lọ àmọ́ kọ́ wa ní ẹ̀yin máa jẹ́ àfa ah mùsùlùmí gbọ́dọ̀ lówó pé àyè kéwú tó sì àyè máa ń kéwú tó sì o sámúsámú àyè kéwú má bẹ̀rù ọlọ́run ní ọ̀dá pé kéwú kéwú kéwú má fi sẹ̀sẹ̀ kéwú má fi bẹ̀rù ọlọ́run òun làgbá kó àmọ́ tí yẹn bá kéwú tó tòsí ń kò sí yẹn kan so ẹ àwọn tí ò kéwú gan òun ò sí kíni àwọn náà ń tòsí sòkè lọ́wọ́ adé kéwú àfa tó kó o kéwú òkè òkè sẹ̀mí ayé àwọn anábì ọlọ́run ọba gbogbo lókè sọ wa ní ọ̀fẹ́ yà ìfẹ́ yà lẹ́yìn kí wọ́n mọ́ gbèrú eléyìí aburúlanla ni ọlọ́wọ́n bá ní washkuru lillah ẹ máa dúpẹ́ fọlọ́run lórí nǹkan tọ́lọ́wọ́n bá ṣe fún yín bó ṣe lè kọ́ ma in kuntum iyyahu ta'budun tó akẹ́ bá ní ọlọ́wọ́n bá sìn ọ́ ẹni tó bá lọ́lọ́run sìn ẹ máa dúpẹ́ fọlọ́run lórí tó bá ṣe fún ni àmẹ́ni tí ò bá ní ọlọ́wọ́n bá sìn onídúpẹ́ o yóò pé kí ló ṣe fún un gbẹ̀mí títí títí tó ti táwọn kan ti ní owó tí ó ń sanlẹ̀ lọ́dọ̀ wọn kí ló ṣe wọn náà mo wá wá wa kú wa káàkiri so títí tó fi wá di kèfèrí yóò sì máa wá wa kú wa kì í náà ni so tí ó fi rí bínú ọlọ́run yóò máa wá kì náà ni so náà ni pé ntí a bá jẹ ní jíjẹ mímu wa ká gbìyànjú kó ń kálukó fojú wò ó ọ̀nà tí ó bá gbé gbà tó fi jọ́nà aláàlí tí yóò ní ní ìbálẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run ọba anabi sallallahu alayhi wa sallam inú ẹ̀kọ́ tó tún kọ́ wa ni pé kéèyàn máa jẹ nǹkan aláàlí ó máa ń jẹ́ sábàbí tí àdúrà máa fi ń gbà nílà anabi sallallahu alayhi ròyìn arákùnrin kan ó ní ìgbà tó àyà yìí tán pé ya ayyuha ar-rusul ó ní inna Allah amara al-mu'minin bima amara bi al-mursalin ipe ntọ́lọ́wọ́n bá pa àwọn anábì láṣẹ iná ló pa àwa mùmíní náà láṣẹ kí lọ́lọ́wọ́n pa àwọn anábì láṣẹ ọlọ́wọ́n bá ní ya ayyuha ar-rusul kulu min tayyibat kulu min at-tayyibat wa'malu salihan inni bima ta'maluna alim olùwà ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀yin ẹ̀yin òjíṣẹ́ yẹnni pé àwọn anabi àwọn anabi ọ̀rẹ́ ni pé mo kó tọrọ anabi dàwùdù lẹ́ẹ̀kan ọlọ́wọ́n bá ní kúlú min tayyibat tí ń tọ́ mọ́ ni ẹ máa jẹ́ o wa amalu salihan ẹ sì máa ṣiṣẹ́ rí inni bima ta'maluna alim ní tẹ́ ẹ bá ń ṣe ìmì ọlọ́wọ́n bá mà ọlọ́wọ́n tó sọnù àyà ntọ́mọ́ tàbí sárísìkì fún yín òun ni ẹ máa jẹ bàtà nàbì káyà yìí tán tó ní ntọ́lọ̀ ń pa àwọn ànábì láṣẹ náà lọ́ pa àwọn mùmìnì náà láṣẹ pé ntọ́mọ́ ni ẹ máa jẹ ànábì wa ni arákùnrin kan bẹ ó jẹ ẹni tí ń rìnrìn àjò ìrìn àjò rẹ ti pẹ́ ó ti pẹ́ lórí ìrìn àjò gan ànábì ni àṣà àgọ́bára orí rẹ̀ ó ti rúkúrúkú sẹ̀kúsẹ̀ tó bá ń jẹ́ tíráfúlà irun rẹ̀ eye irun rẹ̀ irun rẹ̀ dán tó bá ní irùngbọ̀n gbogbo irùngbọ̀n yẹn ọ̀dọ̀tí tó bá ní irun erí irun erí wọn ọ̀dọ̀tí gẹ́gẹ́ bí nature pé yẹn wà ní ìrìn àjò yutilu safar ashaz akbar wọn ni yamudu yadayhi ila sama ẹnìyẹn wà náwó sísánmà ń bẹ lọ́hùn ó ń sọ pé ya rab ya rab ọlọ́run o ọlọ́run o ń bẹ lọ́hùn bẹ́ẹ̀ nígbà tí ń bẹ lọ́hùn yẹn wà mat'amuhu haram ní sì ń jẹ ìwọ ni gbogbo oúnjẹ rẹ̀ ti ń jẹ ọ̀nà aráàmù ni ti ń jẹun wà mat'amuhu wà mashrabuhu haram ọ̀nà tí ń gbà mu ọ̀nà aráàmù ni wà malbasuhu haram kódà aṣọ tí ń wọ̀ aṣọ àrọ́mù ni wọ́gúdí ẹbíl àrọ́m ọjà àrọ́mù lájẹ yó gbogbo oúnjẹ rẹ̀ ti ń jẹ láyé àrọ́mù ni gbogbo tí máa ń kébọnú àrọ́mù ni anabi ní fa anna yustajabu la bóòlù náà sì fẹ́ gbarú àdúrà báyìí yẹni pé ní tí bá ń bẹ lọ́hùn tí bá máa ń jẹ àràmù ọlọ́hùn ní gbàdúrà rẹ̀ iná ní pé tó bá fẹ́ kọ́lọ́ nǹkan máa gbàdúrà ọ̀hún kẹ́niyẹn kó sọ̀rọ̀ la kó máa wù nǹkan tó wọ́n máa kì bọ́ ẹnu rẹ̀ so ẹ dákun ní kálukú wa ẹ jẹ́ ká lọ lè wo ń tá máa jẹ ká lọ wo ń tá máa jẹ kọ́nà tá a fẹ́ ṣe bísínẹ́sì náà ká lọ lè wò pé ṣe bísínẹ́sì tí kò ta ko ṣẹ̀ríà ni sùkọ́lọ̀ kí ó fi ẹsẹ̀ wa lé déédéé bí idhnillahi ta'ala níbi àyà one seventy two yìí náà ni a ti dún ní ibi tafsiri ti ọdún yìí so abẹ́ọ́lá ọba subhanahu wa ta'ala gbogbo yìí tí a ṣe ní ọdún yìí kọ́lọ́n kọ́mọ́sàjì kí ó yé wa gbàtó ti yé wa kọ́lọ́n kọ́mọ́sàjì kó wúlò fún wa kó jẹ́ ká rí lò kó jẹ́ kó ṣe àǹfààní fún wa ní ayé àti ní alqiyama so síwájú kí a tó mú ìjòkó yìí parí ìtàn rẹ ní jẹ́ ní yọ́lọ́n já sọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé ọlọ́run bá lò ní sọ̀pọ̀lọpọ̀ ò ní ṣe wọ́n tàn rẹ̀ ọlọ́run já rí ìta bá ti mọ̀ ọlọ́run wúlò fún wa àdúrà nù àwọn ọlọ́run já sọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé lẹ́yìn ẹ̀ ń tẹ̀lé rẹ̀ alẹ́ ajalun ẹni makadúrú wa mahtum ọlọ́run ti parí ìṣẹ̀mí ayé ẹ̀ tó lò ó ti parí ẹ̀ náà níjọ́ tí Aisha radiyallahu anha ń bèrè pé ọlọ́run ẹ̀pẹ́ anábì tọrọ àforíjì ẹ̀yìn tọ́ ọlọ́run fún mi ní ẹ̀mí gbogbo fẹ́mi ẹ̀ anábì dá lóhùn pé máa béèrè pé kò sẹ̀mí kò lu ẹ̀mí rẹ ni torí kádàrá àsìkò tó la láyé ó ti pé ọlọ́run ti kọ kalẹ̀ tó bá ti pé la yastakhiruna sa'atan wala yastaqdimu kò ní di ìṣẹ́jú kan lẹ́yìn ẹ pariwo ọlọ́run jẹ́ àṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ̀ ẹ̀ mọ̀ tọ́ra ẹ̀ ń eré ara yín lẹ́ ń tànjà àìgbẹ́sìn yé àìgbẹ́sìn yé nù ìta ṣe ọlọ́run kó gbà ní ìbádà fún wa ọlọ́run kó yọ́nú sí fún wa tó ti ń jẹ́ àdúrà nù sọ ìta bá sì tó lò náà lọ́n kó jẹ́ ká lò pẹ̀lú tẹ̀lé àṣẹ ọlọ́run ọba sọ kọ́ kó jẹ́ ká rí ẹ̀sìn ọlọ́run ọba sùn níbẹ̀ tọ́ síwájú ká tó parí ẹni pé kò sí ká tó máa sọ fún wa mọ́ ó ti clear gẹ́gẹ́ bá lárúbá sí máa ń sọ wọ́n ní hadha al-amru wadih la ghubara alayhi wọ́n ní ọ̀rọ̀ yìí ti clear kò tiẹ̀ sí nǹkan kan tó le kò sí eku lójú rẹ̀ mọ́ eku kò sí mbẹ̀ mọ́ so ìyẹn ni pé nípa pé bóyá asọdún ọ̀la bá asọdún ọ̀la asọdún ní ọ̀la torí pé a ti gbọ́ ìlàn látọ̀dọ̀ àwọn tó ń jẹ́ àwọn umara ìyẹn ni pé ìkéde látọ̀dọ̀ àwọn tó ń jẹ́ aláṣẹ tí wọ́n ti ṣe ìlàn wọ́n ti polongo fún ìlú ipe ọdún bẹ ní ọ̀la ìyẹn túmọ̀ sí pé wọ́n ti rí oṣù nu wọ́n ti rí oṣù nìyẹn tọ́ ọdún wa ni ó ní ẹ̀kọ́ ọdún èé ṣe àṣà bóyá ni pé ẹ̀sìn ni ọdún títí wa ọdún mùsùlùmí ọdún ẹ̀sìn ni ẹ̀sìn yẹn gẹ́gẹ́ lè yẹn gbọ́dọ̀ wá wojúmọ́ ike bó ní ń ṣe ṣe ẹ̀sìn yìí ó rọrùn kí n má rí mi kìtì tí ń bọ̀ tó má ṣojú ẹ̀mí mi má kí wọ́n máa wéṣítì ti eléyìí ẹ ojú tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ ọdún kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún ni pé kọ́dẹ̀ abudala kumallahu yawmani khayrun minahuma kọ́lọ́n ti fi ọjọ́ méjì kan anabi dákọ̀ pé ọlọ́run ọba ti fi ọjọ́ méjì ìrọ́pò mi pé òfin ọlọ́run ọba ni náà ni ọdún so ọdún fitiri ta fẹ́ ṣe yìí ó ti wá bẹ̀rẹ̀ láti bí a ṣe mọ̀ pósù ti ó tún ti yọ yìí a ti gbúrò pé ọdún bẹ́ẹ̀ lọ́la sọ́ra nǹkan tó yẹ kéèyàn máa kún fún ni pé kéèyàn máa ṣe àtikáàrù allahu akbar allahu akbar la ilaha illallahu allahu akbar walillahi alhamd so kí ọmọ ṣe níyàn kọ̀ọ̀kan torí pé waltukabbirullaha ala ma hadakum wala'allakum tashkurun olúwa ni mo fẹ́ kẹ́ ẹ máa gbé mi ọlọ́run ọba tóbi ẹni pé ọ̀rọ̀ àwẹ̀ náà ọlọ́run ọba ń sọ bọ̀ wá wọn ni kẹ́ ẹ máa gbé tóbi ẹni pé ńgbà tẹ́ bá ti parí àwẹ̀ yẹn kẹ́ sí ni máa ṣe takbira so ní ìwọ̀nba tẹ́ bá ṣe lágbára àti bí àyè bá ṣe wà fún yín sí sí pàtàkì jùlọ lára àwọn nǹkan tó tún bẹ̀rẹ̀ báyìí látàlẹ́ yìí òun náà ni zakatu elfitri zaka jaka alẹ́ yìí ìyẹn lè bẹ̀rẹ̀ láti yọ yọ sì lè yọ láàárọ̀ ká tó lọ sí ẹ̀ǹdì náà a kì í fi owó yọ zakatu alfitri zaka owó ń bẹ lọ́tọ̀ kódà zaka ẹranko ń bẹ lọ́tọ̀. so kí wọ́n tó bá ní màálù ní tó yọ ni wọ́n tó bá léwúrẹ́ ewúrẹ́ tó yọ ni wọ́n tó bá ní rànkúmí ní tó yọ ni so bẹ́ẹ̀ wá ní zakatul fitri anabi sọ pé oúnjẹ òun ni ká yọ mọ́ wa ní wọ́n ní làákàyè ìwọ gbọ́n tó bá lọ́ọ́ gbọ́n tẹ̀ táwọn èèyàn náà bá ń fi làákàyè dọ́gba wọ́n padà wá mọ̀ pé a ah, ẹ̀sìn yọ bàjẹ́ gbàtí bá wò pé àwọn tálíkà káwa máa lọ lè gbé gàrí fún wọn ká fún wọn nírẹsì à inú wọn ò ní dùn àbí kí náà fi ṣe ọ̀dà ò tó bá dínú léyà náà tó bá dínú léyà sọ pé ẹran náà wọ́n forty thousand ẹran thirty thousand kò wá wò pé àá ah, ah, tí n bá pèrè yìí tán ìwà gé ní báṣibáṣi kọ̀ọ̀kan ìwà máa fún àwọn tálíkà ní ẹran ẹran yìí ò lè kò lè yó wọn nínú ọdún ah, ah, jẹ́ mú thirty thousand yẹn jẹ́ nsẹ́ ní five five hundred kí wá fún àwọn àwọn tí ń hà fún kí n má pẹ̀ràn má so èmi náà wò àfáyé wò pé bẹ́ẹ̀ lòun ó ṣe èmi náà wò pé bẹ́ẹ̀ lèmi náà ó ṣe nkálukú wò pé bẹ́ẹ̀ náà là ṣe àní ṣe kí ni àní pẹ̀ràn léyà náà má tó bá tún jọ́ta bá tún bímọ náà anabi ni ẹ pa kíkọ kí tún wò pé àá kí wọ́n pa ẹran thirty thousand ewúrẹ́ ìwọ̀n apin fáwọn èèyàn èmi náà jẹ́ ń bẹ́ a nídìí oúnjẹ ń bẹ́ ra tíì ń bẹ́ ra búrẹ́dì ń rẹ̀ yín kí wọ́n ní tọ̀ ẹ̀yin náà ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ rà yìí ìní rà á thirty thousand àbí fifteen thousand tí fi rẹran òun ń pin fún àwọn èèyàn àwọn tí ń fún lẹ́ran àwọn náà ní fún sẹ́mi ká monetize gbogbo nǹkan tí ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́mi pé kíni a ní rí ẹ̀sìn mọ́ lórílẹ̀ ayé a ní rí tí ń jẹ́ ẹ̀sìn mọ́ ní tí ànábì ní ká fi nǹkan ṣẹ̀sìn so bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ jákà yìí náà kò sí dọ́kàn mi pé àfàgbà kan tó wí ní jimá ntọ́kàn hmm, hmm, hmm, mi ni pé ẹ̀rí ẹ̀rí ẹ̀rí anabi sallallahu alayhi wa sallam ń bẹnu hadith bukhari àti muslim hadith abdullahi ibn abbas onífàràdọ̀ rasulullah sallallahu alayhi wa sallam ó lànàbí ṣe lọ́rùn yẹn zakat alfitr pẹ̀mọ́ yọ zakat alfitr ọwọ́ àkàntẹ́ fi yọ ẹ ọkọ ní ala kulli muslimin fún gbogbo mùsùlùmí hurrin ọjọ́ ọmọlúwàbí ni wà ábúdín ọjọ́ ẹrú ni sọ̀hírin ọjọ́ ọmọ kékeré ni kẹbírin ọjọ́ àgbàlagbà ni zakarin wa unsa ọjọ́ ọkùnrin ni ọjọ́ obìnrin ni anabi ṣe ní ọ̀ràn èèyàn wípé gbogbo wọn ẹ gbọ́dọ̀ yọ fún wọn anabi wa ń tún lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ tẹ́ yọ fún tán ó tún wá sọ tẹ́ yọ wọn ni min yangan ni wa tamurin labidun ni riwaya mi tún wá gbé wá ike wàtọ̀ ẹ́ẹ́mìn àwòtọ̀ ẹ́ẹ́mìn àbí oúnjẹ kódà riwaya kẹgbẹ́ wá pé okutin nítorí pé ní okutu ni pé ẹ̀ẹ́n wàrà wọ́n ti wá gún wàrà yẹn bí ká powder milk àwọn fílàní náà lè mọ orúkọ yẹn wàrà ni wọ́n ti wá gún so wọ́n máa ń jẹ́ bí ká ní pé ẹran yẹn ti gún àwọn náà máa ń gún wàrà báwọn tí wọn bá wọn ṣe máa ń ṣe tí ó wà rí bíi bíi powder milk anabi ni okutunu ẹyọ yíwọn náà anabi wa ni sọ́ọ̀ìn múdù mẹ́rin ni kẹyọ ẹwọ anabi sọ ntẹ yọ ó sọ àwọn tẹ yọ fún ó sì sọgbà tẹ tó yọ anabi ni ẹni tó bá yọ síwájú kó tó lọ sí eid fàwọn zaka fàyà zakatun makbula zakatọlọ wọn gbanu àmì ẹni tó bá yọ síwájú lẹ́yìn ìgbà tó lọ ìdì tán Ànábì ní wàá yà sadaqatun mina sadaqat ọkàn sí sàárà nìyí òun ò ní ládà zakat so ntànẹ́bí ni a ṣe lélẹ́yìí mọ́fìlà káyìí rẹ̀ dọ́gba ẹ̀sìn náà ni anabi sallallahu alayhi wa sallam ẹnìkan bí mi nínú níbi program lánàá ó ní sẹ́wọ̀n pa anabi sallallahu alayhi wa sallam ó ní ká oníkayọ̀ làbídùn làbídùn sáré ó tètè sáré máa ṣe jẹ fún tálíkà lọ́dọ̀ tiwọn ó ní sígàrí ó sáré sáré máa ṣe mu lọ́dọ̀ tiwọn yàn yẹn mo sígàrí nìkan níbẹ̀ lọ́dọ̀ wa ni ifun tá a bá fẹ́ tí ẹ bá fẹ́ wà sincere lásìkò yìí rice lẹ́yìn gbọ́dọ̀ yọ torí táwọn yẹn ń jẹ jù nísìn rice ni rice làwọn yẹn ń jẹ jù òun ló sì rọrùn láti tètè ṣe kí ni kéwòn tó ṣe láàárọ̀ ọdún kódà tó bá dọ̀rọ̀ ẹ láàárọ̀ ọdún yẹn lè ṣe tó ṣe jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n náà ni ẹ̀wà náà sùúrù àwọn nǹkan yẹn náà ni ó yẹ ká mójútó tí ń jẹ́ àlámọ̀rí pé èèyàn ń palẹ̀ mọ́ èèyàn ń sọdún ṣùgbọ́n náà ara pé èèyàn ń sọdún ni kéèyàn lọ sí Eid kéèyàn lọ sí Eid ara pé èèyàn ń sọdún nù kéèyàn lọ Eid so Eid náà ni ọlẹ́kọ̀ọ́ kéèyàn wẹ̀ ẹni tó bá aṣọ tuntun kó wọ̀ ẹni tí ò bá aṣọ tuntun aṣọ rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà tó ń ṣe kó mọ́ kéèyàn wọ̀ lọ so ń jíjẹ́ kéèyàn lọ sí ìdùnnú lẹ́yìn náà gbogbo àwọn obìnrin obìnrin àtọ́mẹ́ké àtàgbàlagbà ni ànábì ni gbogbo yìí kẹ́ lọ Eid atọkùnrin àtobìnrin ẹ lọ sí Eid so àmọ́ káwọn obìnrin wá jòkó lé kẹwàá lẹ́ mọ́ wa fún wa kò sẹ́rí fẹ́lẹ́ yẹn wọn o kódà anábì sọ débi pé alhiyaj àwọn tí wọ́n ń ṣe nǹkan aláàdà lọ́wọ́ abẹ́ntó epo ń bímọ tí ẹ̀jẹ̀ aláàdà rẹ̀ ẹ̀jẹ̀ ọmọ ò tí ì dá tòun ti bẹ́ẹ̀ nìkan lọ sí eid kódà anábì ní tó sọ débi pé ọmọ àtẹ́yà ni ọ̀zàwátìlì kòdúr àtàwọn ẹlẹ́yà tí wọ́n jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan káwọn lọ sí eid n ti bẹ nínú òfin ẹ̀sìn wa lélẹ́yìí o sùlẹ́yìn tí a bá lọ sí eid yẹn yóò máa ṣe takbira lọ allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar walillahi alhamd allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar walillahi alhamd nílẹ̀ yóò máa wí lọ títí tí yóò fi débẹ̀ yóò máa wí títí tí yẹn bá jòkó náà ní eid kò sí náfìlà ní eid síwájú kí ìmáàmù tó dé tí ìmáàmù bá ti dé ẹ stop takbira so wọ́n kírun wọ́n bá ti kírun tán èèyàn lè sìn sí kútúbà wọ́n bá ti gbọ́ kútúbà tán tẹ̀kúbẹ̀rọ̀ ti tán ní ọdún ààwẹ̀ asọdún tán náà nù o èèyàn ti parí ti ń yẹ ọdún so lẹ́yìn náà ó tún kú kéèyàn tún máa sọ eh, sita shawal àwọn mẹ́fà tánàbí ni ká tún gbà nínú oṣù shawali tí ó léyìí àwọn àwẹ̀ súnà nù tí èèyàn máa ń gbà anabi ní ọlá bẹ́ńbẹ́ anabi yóò dàbẹ̀ pé èèyàn fi gbogbo ọdún èèyàn fi gbà wẹ̀ so náà ni tí èèyàn bá gba sita shawal so abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala gbogbo tí a bá ṣe níbẹ̀ náà kọ́nà kọ́mọ́sàjì kọ́ tẹ́ kọ́ ìtẹ́wọ́gbà kọ́ ìyọnu sí lọ́dọ̀ rẹ̀ so aburú ńláńlá ni kí wọn ní pé èèyàn fẹ́ parí ẹ ọfẹ́ parí ẹ ẹ ọfẹ́ parí lẹ́yìn ọ̀rẹ́ mọ́tí ń pè ẹ parí tafsiri àmọ́ adakọ̀ gba àwọn ẹni ọlọ́run tó ti lọ wọn ta lọ́sọ̀ wọn pé ẹni ọlọ́run ni wọn bó ló ṣe mà gbogbo àwọn ẹni ọlọ́run ti mẹ́lẹ̀ yorùbá yà á máa ń dakọ̀ wọn ká tó bẹ̀rẹ̀ àtàwọn ẹ parí àmọ́ adakọ̀ gbogbo wọn kí ní ọkàn pẹ̀lú ọkàn pẹ̀lú yẹn o tó o bá sọ pé gbogbo ẹni tí bá ń tọ́ ìlànà nàbì sallallahu alaihi wasallam tó fi yọgbìn dàrú kìyàmọ́ so òun náà ni pé pẹ̀lú ba bíi tafsir Qur'an al-azim tí ó dùn eléyìí ní ọdún yìí ẹni pé suratul baqara àyà one seventy two tọ́lọ́n bá kádàrà tẹ́mi bá wà ní ọdún mi so a tún máa bá a lọ so àmánà ní ọba ti di ní ọjọ́ khamis ti ń bọ̀ wá àti juma ti ń bọ̀ wá so bismillahi ta'ala a tún bẹ̀rẹ̀ riyadu salihin àti fatahil majidi wa tí a ń kà so kọ́lọ́ kọ́mọ́ṣà sí ní ìrọ̀rùn fún wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم warahmatullahi الله وبركاته. ni is it permissible for an alpha to be mentioning the name of máa gbọ́ báyìí. Oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum. Is it permissible for an alfa to be mentioning the name of other alfa that is doing bad things? Kí wọ́n mention rẹ̀ publicly àbí? ọ̀kẹ́yìn ṣẹ́rí ìdákọ̀yàn kọ́lá bí yẹn sáfànà ó ní ó ní yastik ẹni pé ó ti ní àwọn dọ̀wábìt tí ó fi dákọ̀ ẹni tí ń mo sọ pé àlọ́gẹ́bà ipe ọ̀rọ̀ ẹ̀yìn ó ní ìgbà tí èèyàn máa tó pé ẹni yẹn ò ní sí ń bẹ̀ yẹn ó sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ó dakọ̀ rẹ̀ yóò sì ní ní ẹ̀ṣẹ̀ pé yẹn ń ṣe nǹkan ibà rẹ̀ yẹn ń sọ̀rọ̀ ẹ̀yìn mọ̀ká ẹni tó yẹ pé máa ń da ẹ̀sìn ọlọ́run ọba rú tí ń ṣàìdá so ìyẹn lè dakọ̀ rẹ̀ tó wáyé pé ìyẹn bá rí pé ìyẹn bá rí pé ọwọ́ tiẹ̀ tí èké wọ́n lọ́wọ́ ẹ̀sẹ̀ tó máa pọ̀pìlì sáyẹ̀ wọ́n lọ́wọ́ tó kó di ẹni tí ọgbà jùmọ̀ sọmi tó yẹ kó ti gbajúmọ̀ already tí wọ́n ń ṣaburú inú ẹ̀sìn irú ẹni yẹn yẹn gbọ́dọ̀ dárúkọ aburú rẹ̀ tí ń ṣe yẹn kí n sì dápọ̀ rẹ̀ gangan sọlẹ̀ yìí ó ní ẹ̀rí látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam gbàmí tán bá ṣe nǹkan míì anabi ò ní ma balu aqwamin kí ló ń ṣe àwọn kan tí wọ́n ń ṣerú nǹkan báyìí ìgbà míì anabi ó sì dákọ ẹni tí ń ṣe é irújọ́ tí mọ̀háṣù ń kírun ti ń gùn jù anábì dákọ rẹ̀ àtẹ̀kùnà fatana ya mọ̀háṣù mọ̀háṣù sọ́mọ fìtínà àwọn èèyàn ní ẹ̀ríkọ́ anábì ṣe kí ni ọ̀dọ̀ arúkọ rẹ̀ sọ́bẹ́nà ń tẹ́wá tó wá padà sọ́dọ̀ àwọn tó ń jẹ́ àwọn sálàfù wọn náà sheikh islam tèmíyà rahimahullah wọ́n kọ síra kan wọ́n ní arọ́dú ala man qala fana inar rọ́dú fẹ́ni tí ń sọ pé iná ọ̀tàn wọn ọ̀dà kò ń tọ̀ wọn o ibùmí wa mi wọ́n tó wá kọ tíra mi wọ́n kọ́ ní arọ́dù ala ṣáàzìlì wà hizbihi wọ́n ní rọ́dù fún ṣáàzìlì ẹnìkan ní jẹ́ ṣáàzìlì so yẹ́n mọ̀ tó bá yẹ kí èyí ó dárúkọ bóyá nìyẹn ti gbajúmọ̀ wọn pọ́pùlà dákọ̀ ẹ̀ ó sì rí pé ń da ẹ̀sìn rú. Turuto tó bá dákọ rẹ̀ yọ́ dá nǹkan kalẹ̀ ẹnìkan bẹ́ńjọ́ kan ó ń sọ̀rọ̀ pé lágbájá ò sì bẹ̀rù ọlọ́run áá ah, ah. èmi tí mo sọ fáwọn ènìyàn pé èèyàn máa ń dákọ̀ yẹn ń gbà mí o àwọn ènìyàn ò fẹ́ gbà sọ apá kan òun náà aláìkọ́ wọn máa dákọ̀ yẹn báwọn èmi gangan ni mo wá fún ẹnìyẹn ní clip ń gbọ́ pé ẹ gbọ́ kínní yìí ẹni òun pe bàbá Màdínà ní kèfèrí gbàtà wọn gbọ́ kíni yẹn kíni yẹn wá ṣọ́ọ̀kì wọn gbàtà ni wọn dẹ́bi halkọ wọn ni a ah, òsì ah, bẹ̀rù ọlọ́run irú àwọn baba Madina yìí nínú tó wá ń pè wọn ní pé kèfèrí ni wọn a ah, òsì rántí àti bọ̀tán tiẹ̀ náà pé kíni wọn náà bá kú báyìí tọ wọn ọ̀ sọ́jú báwọn náà lọ gbàtà wọn di ní àṣùbà báwọn èèyàn mẹ́ta kẹsì wá bá mi nù ìwé ẹ̀dá ni wọ́n bá wí lánàá náà mo wá pe ẹni tí màá sọ fún pé sórí báyìí ẹ dàgbà tó ń béèrè ń béèrè wọn ni àníta ni wọn ń bá wí lánàá mo lè sọ tìrì báwọn so kò clear sí anybody pé kódà wọn tó mọ̀ ọ́ rò pé àbílà gbájá ni àbílà kásìgbè ni ẹni tó bá yẹ kéèyàn dákọ̀ àfi tó pẹ́ nìyẹn ọba táwọn èèyàn mọ́ kọ́mọ̀ jẹ́ kí wọn ló tó mọ̀ wá gbé aburú rẹ̀ ní àrògẹ́ abẹ́ni bá ti mọ̀ kò sì kankan kéèyàn dákọ̀ pé lágbájá ó tó sọ aburú báyìí káwọn èèyàn bá lè máa jìnnà sí pé áá asálábúrú lọkùnrin tó báyìí asálábúrú lọkùnrin tó báyìí so náà ni so wallahu a'lam. oníbèrè ni sẹ́ẹ̀rí wà fún pé nínú ọdún iléyà tábà darí ni ká máa sínú bí ọkàn ẹran tábà bí. ọlọ́wọ́n san ẹni ilé san ara nǹkan tí ìrántí sọ náà ni irú ìdí ọ̀la yìí nìsín kí ọkọ jẹun kí o tó lọ kí o jẹun kó di pé yẹn ọ lọ ni náà wọn ni pé kí yẹn o ṣínú ìyẹn gbàwẹ̀ lọ sí Eidul Fitri kí wọ́n jẹun ó dájú tó kí wọ́n bá rí làbínú jẹ tí wọ́n bá rí làbínú kí wọ́n sá wà nǹkan jẹ kí wọ́n tó kí wọ́n tó lọ so wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ní àṣùwárò fáàní ó ní zakana zawjati min alladhina yastahiqu akhdhi zakat. الفطر على هل هو واجب علي و مب ومنهم ذو القربى وال زكاة الفطر يستحق عليهم وكذلك الزوجة شخص والأولاد جزاك الله خيرا عيد مبارك na bóyá tí ẹnìyẹn ń gbìyànjú láti sọ ni pé tí obìnrin náà bá lówó àbí ẹ ok wọ́n tí àwọn bá jìbẹ́ náà tó yẹ kó gbàsàká pé bóyá kéèyàn yọ kéèyàn clear. ọ̀rọ̀ yẹn ò clear dáadáa so bóyá tẹ́nìyẹn bá lè yọjú kọ́ sọ̀nkẹ́ tó ń gbà lérò so bọ̀tà àrọ̀bí ànáfi kọ́ ẹ̀bí ẹnìyẹn sáré kọ́ kíni jumla yẹn ò kò parí tán na bóyá kẹka mi ọ̀kẹ́ nínú léyà tí wọ́n ní pé tí wọ́n bá ń lọ sán Eid kí wọ́n máa jẹun lọ so bẹ́ẹ̀ ni àmọ́ ẹ̀rí kan wà tó ní pé tí wọ́n bá darí ipe anẹ́fẹ̀ sọ́là ń kọ́ máa ń jẹ ọkàn rẹ̀ yín èsì pé dandan nítorí sáà ṣe pàtàkì tó tí wọ́n bá darí kí wọ́n náà ni kí wọ́n tó kí wọ́n tó jẹun sòkè pé kí wọ́n ní jọ kẹran wọ́n á fi wa kọ́ àti kí tí gbogbo yẹn ní yíò sí nínú pé bóyá nǹkan tó ń jẹ́ nǹkan tí yàn máa ní tí yàn gbọ́dọ̀ ṣe lélẹ́yìn wallahu a'lam. oníbẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ zakatul fitri tó bá yẹ pé yẹn bá bá yẹn ní ìṣesí wípé èèyàn ń jẹ́ bí mẹ́fà àbí mẹ́jọ láfojú yìí èèyàn wá rí tèèyàn mẹ́ta àbí tèèyàn mẹ́rin yọ ẹ lákun àwọn yòókù tó yàn yọ ọ̀hún ṣé èèyàn ò sí dáná bá wọn. sọlọ́wọ́n bá náà ti ṣàlàyé fún wa kọ́ ìdàtọ̀ àti gbọ́dọ̀ mọ́ illa wus'aha ọlọ́wọ́n bò wò la fìtínà bò wá lọ́rùn dédé ń tábà ti nípa náà ni kí a ṣe sòwòrò ẹnìkan ó pè mí lónìí ó ní pé òun fẹ́ yọ gàrí pé sóun lè yọ òun lè lè yọ wọn ni ah, kò sì dákẹ́ yọ rice so wọn ni ah rice yẹn máa pọ̀ tura àwọn àwọn tó ń fẹ́ ṣe yọ pọ̀ wọn ni bóyá kẹ́ ẹ lo rice díẹ̀ kẹ́ ẹ lo gàrí òun náà díẹ̀ so gẹ́gẹ́ pé ìbá ṣe lágbára mọ́ so kí láti fi ṣe kí n fi mú nǹkan tó dáa láti fi fún àwọn èèyàn kan fi lè rí jẹ so wallahu a'lam naam subhanaka ẹ ti ká dúró ẹ̀ náà. oníbẹ̀rẹ̀ ní salamu alaykum ẹ jọ ẹ gbọ́ sí anabi sallallahu alaihi wasallam kò ní òjijì dẹ́nsẹ́kẹ̀ yẹn o. bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ yẹn wà táwọn yẹn máa ń sọ lóòótọ́ tí wọ́n máa sọ nípa ànábì ẹ̀mọ́ bẹ́ẹ̀ pé bóyá ànábì yàtọ̀ sí àwọn èèyàn ẹnu tánábì fi yàtọ̀ náà ni pé ọlọ́run bá máa ń fi wá àyè ránṣẹ́ sí i sọ àwọn òkè ń gba wáhì yìí sọ àmọ́ pé kì í yan o ànábì máa yan o ìwé kì í ṣe kí kò lógìkì àá ànábì lógìkì o kọ́lá lómi ni ànábì tó gbẹ́sẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ìmọ̀ ń gbó ẹsẹ̀ méjèèjì papọ̀ ní gbogbo eléyìí kò sí kò sẹ́ẹ̀rì ń bẹ́ẹ̀ sòwò ni pé anabi sọ̀sọ́lọ́m ẹ̀ ọ́ ní innama ana basharun mithlukum ẹ̀rí báwọn innama ana basharun mithlukum èèyàn bíi tí ń gẹ́gẹ́ lèmi náà wọ́n wá tó ń yan pé ntẹ́mi kàfi yàtọ̀ ni pé yuha ilayya ń gbà wáyé ẹni tó fi yàtọ̀ náà nìyẹn o. wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ni tẹ́yìn bá yọ zakatul fitri fún yàn ṣé tó bá wùyàn ṣé èèyàn tún lè fowó kún. kò sí tó burú bẹ́ẹ̀ wa man tatawwa'a khayran fahuwa khayrun lahu so ó yọ zakati tán tó wá fi owó sí i àwọn bí wàá ní àyìnbá ń lọ dáa jù gan ń lọ dáa jù nítorí káwọn èèyàn máa pèèyàn sí nìyẹn àwọn tó bá fẹ́ tún pé àwọn fẹ́ kí owó kó wúlò ẹ kí ni ká ẹ pèèyàn sí kọ́ra ẹ yọ zakati tán tó bá tó lówó tó fi sí i sí tó burú bẹ́ẹ̀. سوى الله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك